ẹ jẹ́ kí ọba àkúrẹ́ àti èwe ọ̀fadó lọ́dọ̀ wa kán rí mẹ́sẹ̀gì yìí o mo rí wọ́n gbé mi lọ sí ààfin àwọn méjèèjì ọba àwọn bá sọ fún mi wípé tí èwe ọ̀fadó àti Déjì of bá fẹ́ kí ọmọ Àkúrẹ́ ó ṣe gómìnà ní Ondo State kí ọmọ Adó Èkìtì ó ṣe gómìnà olúwa ní kàn ṣiṣẹ́ ńlá kan o iṣẹ́ yẹn dẹ̀ ni pé gbogbo iye gómìnà tó ti jẹ ní state yẹn kí wọ́n lọ ìlú wọn kí wọ́n lọ buyẹ̀ pẹ̀lú wọn kí wọ́n dẹ̀ wá ìránṣẹ́ ọlọ́run iye gómìnà tó ti jẹ yẹn kí wọ́n kó iyẹ̀pẹ̀ yẹn wá sí ààfin. akí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́nà kan ọ̀jọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó ní bẹ́ẹ̀. ohun ọlọ́run lélẹ́yìí one mo fẹ́ kí ẹ notice ohun ọlọ́run yìí sílẹ̀ ẹ gbọ́ o èkíní lórí election election ohun àkọ́kọ́ tí olúwa ní kí n sọ fún àwọn ọmọ ọlọ́run ẹlẹ́sàn èkó ẹlẹ́sàn ògùn ẹlẹ́sàn ọ̀yọ́ nílẹ̀ yorùbá wọ́n ọba àwọn bá sọ fún mi pé kí n wojú ọ̀run mo sọ fún olúwa àṣẹ IPC mi ò rí pé wọ́n yọ kúrò lẹ́kọ̀ọ́ olúwa sì bí Labour Party ló wọlé lẹ́kọ̀ọ́ olúwa ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní ohun tí mo rí yìí o àṣẹ IPC mo rí o táwọn labour party bá mọ̀ pé wọ́n gbè kó wọ́n á múra àdúrà ni o because ojú ọ̀run tí mo rí mi ò rí pé wọ́n yọ àsíá apc kúrò lẹ́kọ̀ọ́ mi ò rí pé labour náà ẹ̀kọ́ ní ìwà máa o bóyá ọlọ́run òfin yẹn hàn mí ni o ní tí mo rí nìyẹn Ògùn state mo rí àsíá apc náà dúró ṣùgbọ́n ní ọ̀yọ́ mo rí pé ìkúkú bu ọ̀yọ́ ìkúkú wà lójú ọ̀yọ́ ìkúkú wà lójú ọ̀yọ́ mo dẹ̀ rí ẹ̀jẹ̀ sàn ẹlẹ́sàn ẹ̀yọ́ ẹ̀já gbàdúrà sí dáadáa ó máa la ẹ̀jẹ̀ kọjá kí Ọlọ́run kó bá wa ré ẹ̀jẹ̀ dànù lórí Ẹlẹ́sà Ọ̀yọ́ ẹ já gbàdúrà ọba àwọn bá dẹ̀ ní kí n ṣe léyìí bó tiẹ̀ máa mú èlọ́tọ̀ kìrìtìsì dání Olúwa ní kí n sọ fún àwọn tó bá súnmọ́ gómìnà Ọ̀yọ́ kí wọ́n tó bá di ọ̀la kí wọ́n tó dìbò kí wọ́n lọ wá àwọn opó ní lókúlókú gọọmenti kóhun gangan kó wá àwọn opó tó lè súnmọ́ kó kó bless àwọn opó bóyá Ọlọ́run lè lò yẹn láti ṣiṣẹ́ fún un ṣùgbọ́n ojú ọ̀run ẹlẹ́sìn ọ̀yọ́ ó ṣókùnkùn díẹ̀ hmm, ó ṣókùnkùn thank you olúwa yóò wà pẹ̀lú wa. èkejì kí a gbọ́ eléyìí nọmba two mo rí masigọ̀mù ńlá tó máa tá máa fi ja ogun mo rí àwọn tó wọ aṣọ náà tí wọ́n wọ ọ̀pọ̀lọpọ̀ aṣọ náà tí jókòó síwájú wọn wà mo rí Tinubu lẹ́yìn masigọ̀mù yẹn ṣùgbọ́n bí mo ṣe rí àwọn tó wà wájú ló ń wà olúwa kí ni mo rí tí ìjọba Tinubu bá máa wá sórí tó bá máa gbàjọba ní twenty nine of May ọba àwọn bá ní ká gbàdúrà ìjọba yẹn òun máa wà ní olórí ṣùgbọ́n kì í sọ agbára ìjọba. tó lọ́mọ alágbèjì lòun ní kọ̀rọ̀ tó lọ́mọ èkó lòun ní gbangba tí Tinubu kílèmù èkó ní gbangba kí ló jẹ́ ọ̀fọ̀sùn lọ́rùn lẹ̀ Tinubu lọ́yìn ọba Olúwo olóyìn ọba Afẹ̀ gbogbo ọba tó jẹ lọ́sùn ọ̀ndà Tinubu gbogbo wọn wà Tinubu làbá máa ní bàbá Yorùbá lórí èké lórí ìmọ̀tara ẹnìkan fàṣẹkọrọ mi oògùn tó rárá ń ta mí. òun gangan kà dúró bíi figure ṣùgbọ́n àwọn tó tó wà nínú ni yóò máa darí ẹ̀ tó bá sì wá sọ pé òun ò gbà ó fẹ́ lu agídé olúwa ní wàhálà máa bẹ́ ẹ kọ ìran sílẹ̀ torí ọ̀la. nọ́mbà tírì mo rí wọ́n gbé mi lọ sí ìlú governor house ní Kaduna mo rí mọ́tò APC ó ń jáde ní governor house wọ́n kó jáde mọ́tò PDP ló wá wọ bẹ̀ tá a bá gbàdúrà dáadáa eh, APC ò ní retain governorship election ní Kaduna àfi àánú àti àdúrà nìkan olúwa kó jẹ́ kí ìfẹ́ rẹ̀ ṣẹ. nọ́mbà four olúwa mú mi rí àwọn g governor mo rí àwọn mẹ́rin sunkún nínú rẹ̀ ní Wike mo rí ìkùkùn lábo Wike tí kò tí ì jáde nínú ìkùkùn yẹn kí lè túmọ̀ àtàkùn olúwa sọ pé lẹ́yìn ìdìbò ohun tí yóò ṣẹlẹ̀ sí wọn ni mo rí yẹn àwọn five g governor tí wọ́n ń jà ní ilẹ̀ South South yẹn ní tí mo rí nìyẹn olúwa ní ìkúkù tí mo rí yẹn yóò wọ wàhálà tó lágbára thank you ní ìtẹ̀síwájú mo tún rí ẹ tún gbọ́ mi o mo rí Sherman INEC mo rí ó ń sáré ó ṣubú ó ń sáré ó ṣubú ní àìpẹ́ mo rí pé sèèní wà lọ́wọ́ ẹ̀ méjèèjì àtẹ̀sẹ̀ ó dẹ̀ káwọ́ sẹ́yìn nílé ìdájọ́ olúwa kí ni ìtumọ̀ àti àti tí mo rí mi ò mọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wà lọ́wọ́ bóyá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ti ọ̀run àbí tayé lẹ́yìn ẹ̀lẹ́sàn wàhálà wà níwájú ẹ̀ tó lágbára kì í ṣe eléyìí tá à ń gbọ́ yìí ṣùgbọ́n wàhálà àtẹ̀sí ńlá ń bẹ níwájú rẹ̀ nítorí ibọ̀dì tó gbà fún nàìjíríà ẹ̀kọ́ ilẹ̀ ní ìtẹ̀síwájú ní ìtẹ̀síwájú olúwa sọ fún mi wípé àwọn ẹgbẹ́ kan máa team up pẹ̀lú ẹgbẹ́ tuntun kan àtẹ̀tí ìgbórúkọ ẹgbẹ́ yẹn pé wọ́n team up ní ọjọ́ ọ̀la nàìjíríà àwọn ló máa borí APC and PDP ní nàìjíríà ẹ lọ kọ́ tí mo sọ sílẹ̀ torí àmọ́lá wòlíì lè lọ àwọn ló máa borí tí wọ́n á gbàjọba nítorí pé ní ọ̀run mò ń sọ tẹ̀mí ni omi ò sọ tayé o ní ọ̀run ìjọba PDP àti APC kò sí wọn ní Nàìjíríà wọn ò exist ní ti ẹ̀mí but tayé wọ́n sì ń rúùlù thank you ní ìtẹ̀síwájú ohun tí Olúwadùn mi mo rí fọ́tò first lady méjì mi ò gbọ́rú ẹ̀ rí ó wà lójú ọ̀run mo wá béè pé ní Olúwa sọ pé ìjọba tuntun tó ń bọ̀ nìyẹn Olúwa sọ pé màmá rẹ̀ ní Tinubu ìsáàdà nínú ìjọba wọn yẹn tí ọlọ́run tí wọ́n bá gun orí àléfà ni o ìsáàdà kíyàwó kú bóyá ìyàwó fẹ́ kú ni o bóyá ọkọ ló fẹ́ kú èmi ò gbọ́ bi tí first lady ti máa ń di méje ṣùgbọ́n mo rí first lady tí mo rí nìyẹn wọ́n kọ first lady sínú gíláàsì yẹn ẹ gbàdúrà o ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ ẹ gbàdúrà o òun ò ní kú wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ lòmíì ṣe o ẹ gbàdúrà o mo rí o mi ò mọ bóyá kí n wá ṣe ọ̀nà tèmi gbà yìí náà ló fẹ́ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mídíà lélẹ́yìí mi ò tún sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. ní ìtẹ̀síwájú ẹ jẹ́ kí ọba àkúrẹ́ àti èwe ọ̀fadó lọ́dọ̀ wa kán rí mẹ́sẹ̀gì yìí o mo rí wọ́n gbé mi lọ sí ààfin àwọn méjèèjì ọba àwọn bá sọ fún mi wípé tí èwe ọ̀fadó àti Adéjì of Àkúrẹ́ bá fẹ́ kí ọmọ Àkúrẹ́ ó ṣe gómìnà ní Ondo State kí ọmọ adó èkìtì ó ṣe gómìnà olúwa ní kàn ṣiṣẹ́ ńlá kan o iṣẹ́ yẹn dẹ̀ ni pé gbogbo iye gómìnà tó ti jẹ ní stéètì yẹn kí wọ́n lọ ìlú wọn kí wọ́n lọ buyẹ̀ pẹ̀lú wọn kí wọ́n dẹ̀ wá ìránṣẹ́ ọlọ́run iye gómìnà tó ti jẹ yẹn kí wọ́n kó iyẹ̀pẹ̀ yẹn wá sí ààfin nígbà tá a bá kó dé ààfin tí a bá rẹ́ni tó súnmọ́ ọba tó dẹ̀ jẹ́ àbí ọba kí wọ́n tẹ̀sì sí mi ò lórí mẹ́sẹ̀gì n ó sọ àdìtún láka tí wọ́n á ṣe tó máa ní ìdí ilẹ̀ ọjà pẹ̀lú kí wọ́n ṣe láti yí ègún pé ọmọ adó ò ní ṣe gómìnà ní Ẹdó ní Adó Èkìtì àbí ọmọ Àkúrẹ́ ò ní ṣe gómìnà ní Oǹdó ní ní Àkúrẹ́ lóǹdó ṣe lákòókò yìí olúwa tí wọn bá ti ṣe kò síbi tán fẹ́ gbégbà olúwa ní ẹ̀gún burúkú kan àbí ogun burúkú ni pé ọmọ Àkúrẹ́ ò ṣe gómìnà ní Ondo ṣe àbí ọmọdé ò ní ṣe gómìnà olúwa ló máa ba ègún yẹn jẹ́ àfi ọba náà dẹ̀ máa fi parí ẹ̀ sí èyí tó kù tán bá tẹ̀ sí màbá pè mí màá sọ àdìtú ẹ̀ fún yín kò ju bẹ́ẹ̀ yẹn lọ. ní ìtẹ̀síwájú mo rí adé méjì pẹ̀lú òṣùmàrè tó sáré káàkiri lójú ọ̀run lójijì ó wọlẹ̀ wọ̀ bó ṣe wọlẹ̀ báyìí mo béèrè olúwa ní ní àìpẹ́ yìí nínú ìrìnàjò twenty twenty three ọba olókìkí méjì kan ó fẹ́ lọ o nílẹ̀ yorùbá o ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì ó lọ́dọ̀ ilẹ̀ yorùbá ọba olókìkí nílẹ̀ yorùbá méjì méjì ń pinnu láti kúrò mo mọ stéètì méjèèjì tí mo ti rí kíní yẹn tó wọlé o mo rí Oǹdó mo rí Ọ̀yọ́ mo rí mo rí stéètì wọn yẹn mo lè sọ ṣùgbọ́n mo dúró níbẹ̀ o finally ní ti ọ̀run o mo ti sọ lẹ́ẹ̀kan o ní ìparí kí n tó máa lọ kí n tó parí fún wa ẹjọ́ ẹ̀yàn ọmọ ọlọ́run ojú ọ̀run ní nàìjíríà sì dúdú o lẹ́yìn ìbò gómìnà lẹ́yìn sọ́àyìn tó bá máa wáyé ni o ojú ọ̀run ní nàìjíríà ti dúdú olúwa ní ká gbàdúrà dáadáa o ẹ̀yin ọmọ ọlọ́run ẹ má so pàápàá bó tẹ̀ jẹ́ pé ọlọ́run sọ pé àwa kìrìsìtẹ́nì ti ti ṣe ọ̀run ohun tá a rán mi sí wa nìyẹn ká yí padà o ká yí padà o olúwa yóò wá àtẹnitá náà kíkéde pé ó wọlé àtẹnitó wọlé olúwa ni wọ́n sì ní ewu ńlá o nínú gómìnà wọn nínú nínú ẹlẹ́sùn ní APC gómìnà mo rí ńlá kan kan gbàdúrà o kí ìjọba Buhari tó tẹnubodò mo sọ fún wa o ní ipa tí àwọn àlàyé nípa ọ̀nà àbáyọ tó Ọlọ́run sọ fún mi àwọn ọmọ Ọlọ́run ẹ mọ̀ sí mi gbọ́ o olúwa ní tí a fẹ́ jẹ́ kí ìjọba ìnira ó darí wa lọ Nàìjíríà tó bá ti di twenty nine of sí twenty nine of May tíjọba máa yípo olúwa ní ká máa yin òun o tí a bá yìn ìjọba tí ó bá gorí àléfà ẹni ìjọba tí ò bá ti ṣèfẹ́ ọlọ́run olúwa ló máa yí dànù àṣírí tó wà bẹ́ẹ̀ nìyẹn o thank you ẹ jọ mo bẹ̀ gbogbo àwọn ọmọ ọlọ́run ká ń gbọ́ ìran tó kẹ́yìn yìí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní orí pápá wọ́n wọ aṣọ tó ti ya ìgbẹ́ wà lára wọn aṣọ àlùfáà aṣọ àfáà ìgbẹ́ wà lára wọn tó pọ̀ olúwa kí leléyìí o ọba àwọn bá sọ fún mi ní ìbẹ̀rẹ̀ oṣù yìí pé gbogbo obìnrin tí wòlíì àbí ìránṣẹ́ ọlọ́run bá bá sùn tí í ṣàwọn gangan ló ní tírẹ̀sì ẹ̀ àti tí àáfàá tó bá sùn tí ìṣàwọn gangan ló gbéra wọn fún tó jẹ́ pé wọ́n bá yín sùn ní ọ̀nà àìtọ́ àbí wọ́n bá yín sùn nítorí pé ogún gbé yín lọ dọ́dọ̀ wọn wọ́n wá lo opportunity yẹn láti bá yín ní àjọṣepọ̀ olúwa ni wọ́n ti ba ayé wọ́n ti ba àkàkà jẹ́ mọ́ yín lára nǹkan tí mo máa sọ rè ó lè jẹ́ mídíà mo sọ eléyìí torí pé wòlíì ni mí lábẹ́ bó tù wọ́n rí ẹ lọ ra bíbélì titun ẹ kọ orúkọ ẹnìyẹn ẹ kọ sínú bíbélì yẹn kó lo ọjọ́ mẹ́sàn-án kẹwàá bí ọjọ́ tá a bí fún òru mẹ́sàn bóyá two to three bóyá twelve to one kí ẹ wá máa gbàdúrà olúwa gbogbo májẹ̀mú òdì tí wòlíì mú mi wọ̀ àbí tí àáfàá yìí mú mi wọ̀ olúwa gbà mí ogun tó gbìn sínú ayé mi olúwa dá ogun yẹn padà kẹ́ẹ̀dẹ̀ kọ́rúkọ àáfàá yẹn àbí wòlíì yẹn àbí ìránṣẹ́ yẹn sínú ìwé fífún tẹ̀ sínú bíbélì yẹn nígbà tó bá di ọjọ́ kẹsàn-án oh god mo máa sọ eléyìí one tó bá di ọjọ́ kẹsàn-án tó bá jẹ́ yín lẹ gbéra yín lọ bá wòlíì yẹn àbí àáfàá yẹn tó jẹ́ yín lẹ ní tẹ̀sí tẹ́ẹ̀dẹ̀ mọ́ pé ẹ̀ṣẹ̀ ni pé ẹ ti fẹ́ kúrò nínú ìgbèkùn rẹ̀ ẹ anoint orúkọ yẹn kẹ́ béèrè fún àánú fún ara yín kẹ́ lọ sọ pípa yẹn nù ṣùgbọ́n tó bá jẹ́ pé wòlíì yẹn bẹ́ẹ̀ ló ṣeé ṣe àbẹ́ àfa yẹn ẹ mọ̀ ṣe nǹkan yẹn ìsáàdà lẹ́yìn ọjọ́ kẹsàn-án kẹ́ yàgbẹ́ sí orí orúkọ yẹn kẹ́ lọ sí ọ̀kẹ́ kẹ́ yà kẹ́ tọ̀ sórúkọ yẹn kẹ́ wá pẹ̀trò kẹ́ dáná sun kẹ́ dáná sun orúkọ yẹn ẹni bá ti wá ọ̀ràn máa rí ni gbogbo àwọn wòlíì àti ìránṣẹ́ ọlọ́run àbí àfáà tí wọ́n máa bá àwọn ọmọ ọlọ́run máa ń sọ àbí ayaláya nítorí pé ìṣòro gbé wọn lọ dọ́dọ̀ wọn olúwa ni wọ́n ti wọ wàhálà lọ́dún yìí tẹ́ ẹ bá ti lè ṣe ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì ó dọ́dọ̀ àwọn àyànfẹ́ olúwa ló máa gbà wọ́n tí a bá dẹ̀ wá rẹ́nì kankan tó larí òkò yẹn kọjá ó lè tẹ́ẹ̀sì orúkọ sí mi tó bá ní ìkankan tán fẹ́ béèrè tí ò yé wọn wọ́n tẹ́ẹ̀sì sórí nọ́mbà mi àwọn ohun tí olúwa rán mi sí àwọn ọmọ ọlọ́run ní ti òní ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún twenty twenty three nìyẹn finally wòlíì tó bá ń wá sórí mídíà ní gbogbo ìgbà nǹkan ṣẹlẹ̀ sí ni tẹ́ ẹ̀ bá rí mi àkókò tí mo wá sórí mídíà léraléra yìí nítorí àkókò tá a wà yìí ó ní ìdìdáṣe wòlíì ní èkejì mo fẹ́ sọ fún wa wípé lábẹ́ bó ti wù kó rí ní èkejì mo fẹ́ sọ fún wa àwọn tí ó ń pè mí tó ń béèrè ìtọ́ni àti kí làwọn kí ni ìtọ́ni wòlíì àwọn fẹ́ mọ tí wọ́n fẹ́ ṣe hmm. mi ní tàn yóò mú wo wọn bí ẹni tí ò lóye bíbélì bí námánì ṣe ní agbára tó ó wá wòlíì lọ ni bí eh, bí eh, nikodomu ṣe jẹ́ olórí kàǹtó ó wá jésù lọ ní privacy ni kò sí wòlíì tó tọ́ tó lè sọ àdìtú àti àṣírí ayé yín fún yín nínú mídíà ẹ wá wòlíì ọmọ ọlọ́run tó wà lágbègbè yín ẹ lọ bá a àwọn tó bá dẹ̀ tọ́lùmí ọlọ́run bá darí wọn tán lè wá rí mi wọ́n lè wá rí mi ìyẹn pé ẹ̀mí ọlọ́run darí yín ni ní every thursday aago mẹ́fà sí mẹ́sàn-án ní nọmba four gọ́gẹ́ ẹ̀sìn asimọlówó yàkí oyó bọ́sọ̀ mọ̀wé Ogun State every Thursday àbí every second Saturday ní the same address or kí wọ́n tẹ̀sí sí mi ní oh eight oh three eight zero three zero five sixty two ohun tí mo lè sọ fún yín nìyẹn o mi ò lè mo lè gbàdúrà fún gbogbo èèyàn lórí phone but mi ò lè sọ àsọtẹ́lẹ̀ fún gbogbo èèyàn lórí phone irọ́ ló wà bẹ́ẹ̀ o ní tíwájú sí kò sí wòlíì tòótọ́ tó lè máa sọ ìran fún ẹ lórí mídíà ó parọ́ ni o olúwa yóò wà pẹ̀lú wa o mo dẹ̀ fi àkókò yìí ní on the twenty one oṣù yìí ní aago méjìlá sí aago mẹ́ta tí olúwa ní kí n gba ẹ̀wẹ̀ ọdún mẹ́ta fún nàìjíríà fún ìjọ CAC fún àwọn ọmọ ọlọ́run tó ti kúrò nínú olúwa ó máa pé ní ọjọ́ yẹn olúwa àwọn ọmọ ogun dẹ̀ ní kí n gbé ìpàdé kan kalẹ̀ fún wákàtí mẹ́ta kí n pè é ní mi ò jìyà kí n fi wá ọ̀sán yẹn nìkan lólúwa ní kí n ṣe kí n fi gbàdúrà kí n fọwọ́ kalẹ̀ kí n fọdún mẹ́ta ìsúre fáwọn ọmọ ọlọ́run tí wọ́n bá lè wá àbáwọn tó bá lè join lórí mídíà thank you olúwa wà pẹ̀lú wa o mo ti dúró ní àwọn kan ní jùlọjùlọ kí ni ìbànújẹ́ tí mo ní mo ní tí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ ọlọ́run gbọ́ ìbànújẹ́ náà ni pé gbogbo ẹni tó ń pè mí ní ọdún yìí kò sẹ́ni tó pè mí tó mo fẹ́ dọ́run gbogbo wọn ogun ogun ogun ogun mo dẹ̀ ń sunkún kò sẹ́nìkan tó lè pè é lè pè pé prophet bó ni mo ṣe fẹ́ dọ́run ó bà mí nínú jẹ́ púpọ̀ may the lord help us in jesus name àwọn tó dẹ̀ sọ pé kí n máa sọ̀yìnbó mi ì fi bẹ́ẹ̀ gbọ́yìnbó this is a public program mi ì lè sọ̀yìnbó kàntìkàntì so yorùbá mi ni mo sọ finally ní tilẹ̀ yorùbá ó lè pọ̀ ó lè yá yorùbá máa dá dúró ẹ lọ kọ́ ilẹ̀ ọ̀yàn ọmọ ọlọ́run kò ju bẹ́ẹ̀ lọ o ẹ jẹ́ n gbàdúrà mẹ́ta sí mẹ́rin gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ pín mẹ́sẹ̀gì lórí youtube instagram káàkiri káwọn ọmọ ọlọ́run kan lè gbọ́ gbólóhùn àkọ́kọ́ rẹ̀ ibi tí ìran ènìyàn dé láyé làánú yóò ti wá yín rí gbólóhùn èkejì ìbínú ọlọ́run lórí ayé àánú máa yí kúrò lórí gbólóhùn ẹ̀kẹta gbogbo agbára tí ènìyàn kì í bọ́ lọ́wọ́ rẹ̀ dọjọ́ ikú tí ń gbomijé lójú èèyàn àánú máa gbà yín lọ́wọ́ ẹ̀ gbólóhùn ẹ̀kẹrin àárín àwa àtọlọ́run kò ní í dàrú ògo ni fún jésù ló kọrun wọn ò ní fi ikú ọmọ ka ọmọ bó o ti fọwọ́ ọ̀dù mẹ́sẹ̀gì tó o pin tó o dẹ̀ lísìsì tó sọ fáwọn èèyàn ẹ lísìsì mẹ́sẹ̀gì àánú látọ̀run wá yóò wá ọ rí ẹ̀yin tẹ́ wá post message yìí tẹ́ forward ẹ̀ ní youtube instagram káàkiri facebook ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ní o abẹ́ bó ti hùn kó rí gbogbo agbára láyé àtọ̀run kò ní borí yín ẹ gbàgbára thank you god bless you gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ibi tí mo ti dúró nìyẹn finally gbogbo wòlíì ẹ lọ yí padà àwa wòlíì ọlọ́run ẹ yí padà a ti ba ayé ìjẹ́ a ti ba nǹkan jẹ́ ẹ já padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹ má gbàgbé o ogun mẹ́ta èèyàn nígbàdúrà ọlọ́run ní gbọ́ o olúwa wà pẹ̀lú wa o thank you god bless you my name remain the same iṣẹ́ nasiri olúwa gbé mi dìde my number remain the oh eight oh three eight zero three zero five sixty two mo gbàdúrà ẹlẹ́sàn tí ń bọ̀ lọ́nà yìí ayọ̀ ló máa já sí ẹ gbàdúrà méjì sí mẹ́ta fún mi olúwa jẹ́ erí kristi kí n torí kú olúwa má jẹ́ parí ìrìnàjò mi sínú ẹ̀sìn àtàbámọ̀ olúwa bí mi ò bá ní ohun gbogbo láyé jẹ́ kí wòlíì násìrì ó dọ́rùn àtòun àtayà àtọmọ thank you thank you god bless you.